ọba tó kọ́ láti ẹ̀ka ṣe déédéé tó sì kọ̀ fún wa níbi àbòsí ọlọ́run ọba sọ nínú ọ̀rọ̀ rẹ̀ nínú Al-Qur'an Al-Karim dájúdájú wọn ọlọ́run ọba pàṣẹ ká ṣe déédéé ká ṣe dáadáa ká fún àwọn alásùnmọ́lẹ́tọ̀ wọn ó kọ̀ fún wa níbi ìbàjẹ́ àtàwọn ìwà èérí àti gbọ́tà dìde sẹ́sìn ọlọ́run àbí sẹ́dá ọlọ́run ọlọ́run máa ń ṣe eléyìí fún wa ní kìlọ̀ kálíbà àjẹni tí máa rántí rẹ̀ bákan náà ọba wa sọ wípé ẹ máa ṣe déédéé torí kóun ló súnmọ́ bẹ̀rù ọlọ́run eléyìí túmọ̀ sí pé déédéé ò àti bẹ̀rù ọlọ́run ọba tán ọlọ́run ní wà aqrabu lit-taqwa ẹni tó ṣe déédéé tó pé pérépéré ni Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n ẹ máa ṣe déédéé ìdílù wa. dọ́gbadọ́gba yín ni òun ló sún yín jù má bẹ̀rù ọlọ́run táàbí lè pè é lẹ́ni ọlọ́run. a ń sọ̀rọ̀ àlékún kí àtìgẹ́fà nàbí sallallahu ta'ala sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹni tó bá ṣe kan lórí ọ̀rọ̀ ilẹ̀ àádé mọ́lẹ̀ pẹ̀lú ọ̀jàgà tó nípọn wọ ilẹ̀ keje. tí wọ́n lọ sọ́mọ́lẹ̀ látọ̀hún nínú àríkù mọ́ Bukhari àti Imam Muslim nínú ẹgbẹ́ wa kan tó dádúró gedegbe lọ́dọ̀ Imam Bukhari rahimahullah kó fi sàbíhì ilà sábì àròdìn wọ́n tẹ onítọ̀hún rìn lọ́lọ́ inú ilẹ̀ keje orí ilẹ̀ ló sì sì yẹn ni pé ilẹ̀ ló gbà mọ́lẹ̀ kálíbájú sì ń dáadáa mọ̀ńdọ́là mọ̀ kí ìdá ṣíbórí mí àrùt ẹni tó bá ṣàbò sí i tí ó tó àtẹ́lẹwọ́ kan tó gba ilẹ̀ tó tó àtẹ́lẹwọ́ kan ó ti wá náà àdéhùn yẹn nù ilẹ̀ tó gbà kò ju àtẹ́lẹwọ́ kan lọ tó wékọ̀ hómi sábẹ́ àròbí àníbọ̀ sallallahu ta'ala sallam tó sọ fún wa ní ọ̀rọ̀ míì ran ọmọ ìyá rẹ tó jẹ́ alábòsí lọ́wọ́ àtẹni tí wọ́n ṣe àbòsí fún ẹni tó gbàdé tiwa tó jẹ́ sàhábí radiyallahu ta'ala anhu ó ní ya Rasulullah àwọn ìbéèrè tí ń sọ ẹ̀sìn ìdí tó yé wa yékéyéké nìyẹn tí wọ́n bá ti gbọ́ nǹkan kan wọn ò ní dìde tẹ bá ṣe wá sí abẹ ṣèdáhùn lẹ́kọ̀ọ́ abẹ káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lónìí tẹ bá ń béèrè níwájú wọn tẹ ti kọ́ wọn pé kí ni tá a sọ ìtúnà sí àwọn èèyàn ní sọ̀rọ̀ kì í ṣe wọ́n dákẹ́ lásán kò yé wọn ò sì ní béèrè àwọn èèyàn sì túká bẹ́ẹ̀ tẹ bá túká tán wọn ò ní dákẹ́ o wọ́n mọ̀ gbé àsìgbọ́ káàkiri ni àwọn sọ̀hábà wọn sọ bẹ́ẹ̀ wọn ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀lù ya Rasulullah èdè lárúbá ló ti sọ ó sọ ńjọ́ kan ó ní àwọn kàmọ́ kọ́ ọ̀rọ̀ sọ̀lọ́lọ́ ọ̀sọ̀ sọ́lá ẹ jìnnà sí tẹ bá ń èdè sì ni ni á kí ní àwọn lárúbáwá ní sì bá sọ̀rọ̀ tó ojútọ̀ sí ojútọ̀ ọlọ́run tó gbọ́ lárúbáwá ju dání lọ ju àwọn lárúbáwá dání lọ nínú ẹ̀sà tó fún kí ni jẹ́ kọ́sáhùn wọ́n ní kẹ́yìn ó apá kan orí tó kù lẹ̀ ìní jẹ́ bẹ́ẹ̀ ẹ jìnà sí i wọ́n fi wé ìbéèrè mo gbọ́ ti ríran ẹni tí wọ́n ṣàbòsí fún lọ́wọ́ báwo ni báwo láti ran ẹni tí ṣàbòsí lọ́wọ́ tàmínáhùn húmínà dólmì nítorí tí ọlọ́run fèsì ní wípé sọlọ́lọ́run tààrọ̀ sálá ẹ má jọra bò sí mọ́ ìrànlọ́wọ́ tó ṣe fún mi yẹn àdéhùn Bukhari àti Imam Muslim onílé náà ẹ má jọ orí àbò ṣiṣẹ́ mọ́ nítawọn èèyàn wí lónìí ni pé ẹ̀fọ́ ń kálukú lẹ̀ àkókò lọ bọ́ lọ́hùn òjíṣẹ́ ọlọ́run sì ní ẹnu yọ rábò ṣiṣẹ́ mọ́ gbogbo ọ̀nà tí ò bá fi rábò ṣiṣẹ́ mọ́ òní ẹgbà nínú àwọn àyàtà kà yìí àtàdé ìtì díẹ̀ yìí àkọ́kọ́ tá a rí mú ni pé wùjúbò ládùn wọ̀tà rí dòlù ọ̀ràn yẹn ní dọ́gbadọ́gba àrọ́ọ̀rùn sì ní dòlù torí àṣẹ ni wọ́n pa wá níbi pé ẹ déédéé inna Allaha ya'muru bil 'adli ọlọ́run ni ẹ ṣe déédéé ń pàṣẹ tọ́lọ́ máa pàṣẹ ipò láàgbé sínú àwọn àkàmù àlàkàmù taqlifiyya al-khamsa àwọn àdájọ́ tọ́lọ́ fi tẹ̀ wá lórí ba fẹ́sìn tó jẹ́ márùn-ún nígbà tó pàṣẹ ipò ni ó wà ipò wá ipò ojú dandan ni ní gbogbo ibi tí a bá ti ń béèrè déédéé dandan ni déédéé ẹni tí ò bá ṣe tó kìsì ní ìtumọ̀ ká sọ pé nǹkan jọ́ràn yẹn lọ́dọ̀ ọlọ́run ìtumọ̀ ẹni pé ẹni tí ò bá ṣe bí ọlọ́run ọ̀ràn yẹn yùtọ́bù fàáyín ló wọ́yọ̀ akọ́bù tààríkù àáfẹ̀yìn tó bá ṣe léèrè ìjẹ́ tó tóbi àáfì jẹ́ tí ò bá ṣe níyà gbogbo ibi tí déédéé àti ìjọba bá ti kán lọ èmi àtẹ̀yìn ẹjẹ́ àkéèsì o torí ìyá ọlọ́run táà bá ìṣe déédéé àmọ́ mọ̀ nítorí òkúrú dún nìyẹn táà bá ṣe déédéé àmọ́ mọ̀ bá tẹ̀sìn àmọ̀ retí orí àmọ̀ retí ìkẹ́ àmọ̀ retí ládá táà bá ti ṣe déédéé àmọ́ mọ̀ nígbà tí wọ́n ń fi àwọn ìran kan tí wọ́n jọ́mọ lẹ́yìn ànábì sallallahu ta'ala tí wọ́n ń fi wọ́n tí wọ́n ń fi ọ̀rọ̀ wọn rinlẹ̀ wípé wọ́n ti ń bẹ látòjú ìyá ànábì bó ṣe yẹ pé wọn ò hàn nígbà náà sallallahu ta'ala sallam wọ́n máa ń rìn fáà sí arákùnrin kan tó sọ pé ya Rasulullah ẹ̀ẹ́dè òjú sí ọlọ́run ẹ pé ń tẹ́ ń pé ń gbọgbà o náà ọ̀nà òkìkò nù àwọn kàwárí jù wọ́n ní wọ́n àpẹẹrẹ rẹ̀ ti wà lójú ọyá ànábì náà wọ́n máa kó ti mùnáfíkù yẹn sọ̀hábí tó wá gbàdísì wá ní ojú ànábì kọ́rẹ́ lọ́wọ́ ojú ànábì yí padà sallallahu ta'ala sallam ó ní man lam ya'dil in lam na'dil faman ya'dil ó kà mí kọ́ra sallallahu ta'ala sallam tí n bá ta ló ṣe déédéé mọ́nú fún bó láti máa sọ pé inna Allah ya'muru bil 'adli tó ti sọ ọlọ́run bá ṣe ọ̀gá láyé gbogbo tó lọ́n pè lẹ́sìn fún wa lànàbì ti líìdì gbogbo ẹ̀dá tí bẹ láyé sallallahu alaihi wasallam ló ṣáájú wọn níbi àṣeyege. àwọn kan ogun ni wọ́n ń péjọ́ náà àárí àkọ́kọ́ nǹkan kan dì mú ni pé ọ̀rọ̀ yẹn ní déédé èèwọ̀ sì làdò sí. èèwọ̀ nínú ẹ̀sìn Islam láti mọ nǹkan tí ń jẹ́ èèwọ̀ à ń gbọ́ nínú ọ̀dọ̀ Yorùbá ṣùgbọ́n nígbà tó ń jẹ́ wàhálà sẹ́sìn kan àká sí a sì gbọ́dọ̀ ká sí kí ló bàbá àgbọ́dọ̀ ká sí ẹnìkan ò lẹ́tọ̀ọ́ àti sọ pé èèwọ̀ lélẹ̀ tàbí haram àbí àlálẹ̀ lélẹ̀ àfọlọ́ọ̀ ntẹnìkan ò bá láìkì kó yà mọ̀ kó lòun láìkì lọ́dọ̀ ara tòun kó má pèlè ìwọ̀ fún wa àti tó bá jẹ́ ìwọ̀ nú ẹ̀sìn ọlọ́run ó yẹ ká gbọ́ sùlámù dé débi yẹn náà títí débi kọ́lọ̀ tó wá sọ ayé àkàlẹ̀ lórí ẹ̀ pé ẹ̀yin kọ́lẹ̀ lè wọ̀ àti halal ẹ máa retí kó wọn lọ́wọ́ sọ̀rọ̀ kí wọ́n bá wọn sọ̀rọ̀ ọlọ́run sí ilé tíkẹ́ tó mọ tí ń jẹ́ halal àti haram sọ àwọn kankan ti pèlè ìwọ̀ fún wa tí ì

indoctrination wọ́n ti gbé sí wa lọ́kàn tá a bá yà sí díẹ̀ sí bá ṣe bá kó láyé nìyẹn. wàlá tàṣífò bẹ alìsílẹ̀ṣọ̀ kó mọ̀lẹ̀ kẹ́dìbà áádá hàlálù áádá hàrọ́mù lìtàtàrú lìtàtàrú àlọ́lọ́ kẹ́dìbà wàlá tàṣífò bẹ alìsílẹ̀ṣọ̀ kó alikadi ẹ má máa jẹ pé ẹnu yín ní ó máa ròyìn irọ́ kẹ wàá máa sọ pé haram lílẹ àbí haram lélẹyìí ṣùgbọ́n Aramu àti àláàlì tá à ń wí yìí nínú ọ̀rọ̀ yìí àdàpẹ́ kúfúrù àti ìmánì ni téèyàn bá ti mọ tó jọ́ràn èèyàn tí ò ṣe káfà ó ti di kèfèrí ó ti ṣe kèfèrí sọ́nà téèyàn bá ti mọ tó jẹ́ haramu tí ń ṣe ó ti ṣàìmọ́rẹ́ pàápàá jùlọ tó bá jẹ́ni tí ń takò nǹkan náà tí ó gbà pé òun ẹni tó bá jóni déédéé fàwọn wà mọ́mìnì ni wà mọ̀ ní hádà àǹdàlí ẹni tó bá yíjú kò níbi déédéé tó ní déédéé wò lọ́nà tẹ̀ ń pàṣẹ gan fàjáàrọ̀ tó wá sàbòsí wàgọ́lá tó ṣe àbòsí bákan náà kákọ̀ káfà ó ṣe kẹfìrí sọ́nà. ẹ̀yin ọmọ ìyá mi ní Islam ọ̀ràn àyàn ni kí ká gbọ́ ẹ̀sìn wa o ọ̀kan nínú nta afẹ́kágbọ́ inú ẹ̀sìn wa náà ò ní déédéé torí pé a gbọ́dọ̀ máa jẹ́ ọdẹ fẹ́sìn a gbọ́dọ̀ wá ẹ̀sìn mọ́wọ́ a gbọ́dọ̀ gbé ẹ̀sìn kárí a gbọ́dọ̀ gbé ẹ̀sìn léjú a gbọ́dọ̀ wà mọ́yà níbo ni mo ti rí tí mo ń sọ yẹn ọ̀rọ̀ ànábì sallallahu ta'ala sallam ẹgbá súnà mímú àti súnà àwọn kòlàfà lẹ́yìn mi á do alẹ́ yìí. gbọ́dọ̀ rẹ̀ lẹ́nu tẹ̀rí tẹ́lá sọ fún mi pé èsì tí wọ́n gbẹ́sìn lè ju sọ pé òjúṣe sọ pé dùn àbí nà wá jìdì wà yín ó kò ní wàá wọ́n mọ̀ fún wà yín mọ̀ bí nà wá jì jámù náà jì wá èrìgì ẹ mọ̀ ibi tẹ́yìn sì ti yọ lọ́jọ́ kẹsàn-án ìdí tí wọn fi jọ dẹbẹ sínú láyé tá a wà ìtòrí báyìí ń tàn lọ àpẹẹrẹ aburú ní ìtẹlẹ ìlú òdì kan ìtúbà wa ọwọ́ mẹ́sìn tó sì gbẹ́sìn kárí olóde ní àbùkù àpẹẹrẹ báyìí ti bàjẹ́ nìyẹn ẹni tó bá wa ẹ̀sìn mọ́yà tó wà kárí tó gbé kárí tó wà yín mọ́ ẹni àpọ́nlé wọn máa jẹ́ bó ṣe kó jẹ́ báyọ̀ òdì tán nìyẹn àfẹn tó bá wa ayé mọ́yà nìkan ní máa jẹ́ ní àbùkù tá sọ fún yàn pé èèyàn ti lọ́lá ó ti nípò ó ti lówó ẹ̀tọ́ kan tó dé ó tún gbé ó tún jù sọ́wọ́ rẹ̀ wọn á ní kí n lágbájá tó ń fẹ́ ó lẹ́nu àbùkù nìyẹn wọn ní àwọn èèyàn mọ̀ wáyé mọ́ yá kí n lágbájá tó ń wá kódà tó bá jẹ́ jàǹgbìlàjù lórí ẹ̀tọ́ ẹ̀ gangan wọn á ní kò bá lágbájá bá ti ṣe sùúrù kí ló tó fẹ́ dà tó tún kún wo kókó má láì ní tó báyìí ẹ̀tọ́ ẹ̀ ló ti bẹ̀rẹ̀ tí o bá tún ṣe sùúrù jù yóò tún dẹnu àbùkù lórí ẹ̀fẹ́ ẹni tó bá ń wáyé máyà ní máa tẹ́ kìí ṣẹni tó wá mọ́yà torí ti bú ẹni tó wá ìsìn mọ́yà ajẹ́ ìdàkejì ẹ̀ tẹ́ ìdàkejì ẹ̀ náà ni pé tí o bá lẹ́sìn tẹ́ ẹ máa sọ pé alágbájá ò ọlọ́run nígbà tẹ́ lẹ́yìn ọlọ́run tẹ́ni tó tún wá mọ́yà tún àbùkù ẹ̀wọ̀n ni ká gbá múnú méjèèjì ẹni tí o bá gbẹ́sìn ìgbẹ́sìnléjú ìwà ìsìnmọ́yà ìwà mọ́rí kò sì túmọ̀ sí lè koko wọn láì pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run ló túmọ̀ sí kò túmọ̀ sí lè koko torí lè koko dájú lọ́tọ̀ fún ìsàrà ẹ̀sìn àtàjàngbìlà àtàkàtàkìtì tó bá fẹ́ pé nǹkan yẹn làwọn èèyàn fẹ́ dàpọ̀ mọ́ra wọn àkọ́kọ́rọ́ ètò yìí wọn nìyẹn gbà yẹn. dọ́gbadọ́gba ọ̀rọ̀ yẹn nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni nínú ọ̀rọ̀ ẹ̀sìn ni ọ̀ràn yẹn kan nínú àwọn ọ̀ràn yẹn sì ni torí ẹ̀ ló fi jẹ́ pé yẹ́jìbò tẹ̀síríkù àkáàmì dín fíìmù àmàlàtì náà ti ló kọ́ wọn àlàkọ́ọ̀tì fi hàn bẹ́ẹ̀ náà torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo tẹ́sí máa là kalẹ̀ láà implement láàmú ọmúṣẹ níbi gbogbo tó bá dà wá pọ̀ bíbẹ̀ pa yóò lè tòrò bèrè tàtà lè kí àná. bá a bá ti ní lápèjúwe à ń fẹ́ra wa lọ́kọláya déédéé ni kí á fẹ́ra wa lọ́kọláya bọ́lọ̀ ń ṣe làkàlẹ̀ ní ẹ̀sìn dídàkejì ẹ̀ tá a bá rin bọ́lọ̀ ń ṣe làkàlẹ̀ tó fi jábùkù àtẹ̀sẹ̀ lẹ́nu ìgbà tí mo bẹ̀rẹ̀ kọ́túbà yìí tí o ti dùn sí ìṣojú mẹ́ta lọ yìí á ti parí akídò nìka á ti mọ pọkọ lọ́kọ á ti mọ pèyàwó níyàwó bó bá sì jẹ́ zina náà ni wọ́n lè ti bẹ́ẹ̀ ṣe tán lẹ́nu ìgbà tí mo rèrè ọ̀rọ̀ yìí ọ̀kan sì lápọ́nlé ọ̀kan lábùkù ní tó fa àpọ́nlé tó kó bá àpọ́nlé bá sàkọ́kọ́ ni pé aláwùsíkì ṣẹ̀ríà wọ́n sì dọ́gbadọ́gba bọ́lọ̀ ṣe là kalẹ̀ àìṣe bẹ́ẹ̀ ló sọ tẹ́lẹ̀ kejì di àbùkù tó bá jẹ́ pé a fẹ́ tà a fẹ́ rà ni ọlọ́run bá wa subhanahu wa ta'ala suratul Maida ó ní awfu bil uqudi àwọn transactions gbogbo jamu ló wá uqud jamu akidu tí wọ́n sọ fún mi pé a fẹ́ ṣe akidu kí lẹ gbọ́ yé a fẹ́ fẹ́ yàwó tí wọ́n pẹ́ táwọn gbọ́ yé nù bọ̀sì uqud pọ̀ plural ẹ̀ ní uqud singular ní akidu. sọ́mọ́ sọ pé àkèémọ̀ akidu ákídù akidu ákídù akidu ákídù akidu pa pàfẹ́sà àfẹ́ràmọ̀ ni à ń ṣe ákídù yẹn à ń ṣe akidu rentage nǹkan fún mo fẹ́ à ń ṣe akidu yẹn ákídù pọ̀ nù ṣẹ̀ríà bọ́tẹ́ máa sọ pé wọ́n akidu ṣe ákídù nítorí yóò gbọ́ yín láìsí béèrè ni pé wọ́n fẹ́ má rí transactions ẹ rí wípé ojú ọ̀nà ọlọ́run lẹ gbégbà ibi tí déédéé ò ti ṣẹlẹ̀ nìyẹn. nǹkan àtúnfẹ́ ká gbọ́yé lábẹ́ déédéé ni pé ìnà òmùra dúníyà máa kú mọ̀ fún bìdì ẹ̀sìn láàbì jọ́ọ̀jì ayé ayé ò bá tòrò gan tí ó sì tòrò bẹ́ẹ̀ dé àlùkìyàmù tó wá pé ẹ̀sìn la ń dájọ́ ayé tí èsì ayé la ń dájọ́ àlùkìyàmù lónìí ayé lọ mádàmà ti ń dájọ́ àlùkìyà rẹ̀ tí wọ́n bá dáwọ́ lé kankan ìròrí àwọn kan náà wọ́n sì plan ẹ̀ kò déédéé ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n fi gbógun ti plan tọ́lọ́n wọ́n fi gbógun pèròǹgbà ọlọ́run ṣùgbọ́n ẹ̀yin náà ti sọ ẹni tọ́lọ́run ló sẹ̀ kò sí èméjì bí ọlọ́run náà sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ pé kótóbà kan wáyé tí mo ti ṣe kọjá ọlọ́run fún wa nímọ̀ sí à free will ọlọ́run lè sọ pé báyìí ni ẹ ṣe tẹ́yìn rò fẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ọwọ́ sì máa wò yí títí dìgbà tẹ́yìn padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run fún wa ní free will nígbà kan ọlọ́run ti bẹ́ẹ̀ fáwọn èèyàn kan ọlọ́run ní báyìí ni ẹ̀rìn báyìí ni mo fẹ́ àwọn wò pé kò yẹ kò bá mu wọ́n ń bọ́ ọlọ́run fà á ọlọ́run ń wo àwọn náà títí ìgbà tó fi pa wọ́n run tí òbí sẹ́kẹ̀ nìkan lórí ilẹ̀ ayé tí ò pé méjì náà ni ayé kan náà ni èyí ẹ jọmọ́ lẹ́tọ̀ lọ́la iṣẹ́ àlọ́kọ́lọ́ sọ àtayọ̀ ọ̀la ìgbésànmọ̀ ní àtìjìyà rẹ̀ ní tọ́píìkì kí ló pàtó lọ́rùn ò mú wọn lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọlọ́run lẹ́nu kó sì pa wọn rẹ́ lọ́jọ́ náà wọ́n ti dẹra alẹ̀ wọ́n ti rò pé kò sí tí ó ṣẹlẹ̀ ọlọ́run ni mo pa wọn rẹ́ látòrí ẹni àkọ́kọ́ dórí ẹni ìgbẹ̀yìn ìsẹ́nì kankan kù fọ̀hárí tààrọ́ làwọn mi bá kéya sẹ́yìn rí pẹ́ nìkan kù ní wọn gbà tí mo pa wọn rẹ́ kò sí mọ́ ọlọ́run wá ṣe bẹ́ẹ̀ mọ́ sí ọlọ́run tó wá lọ́run ló ṣe bẹ́ẹ̀ mọ́ títí tó wọn fi pàgbà ayé rẹ òun nípa àwọn ọ̀ràn kan rẹ tán láti orí ẹ̀ràn kọ́kọ́ wọn lórí ẹni ìgbẹ̀yìn wọn ká sọ pé kò sí ìran wọn láyé mọ́ ọlọ́run òun ti dá dúró lẹ́yìn tó ti kọjá lọ títí táyé gbẹ̀dẹ̀ wọn fi parẹ́ umoro eh, eh, aduniya eh, hakuma tun bi din ẹ̀sìn láàmú fi dájọ́ ayé tọrọ kan bá ṣẹlẹ̀ á sọ pé kí lọ́lọ́run wí ara déédéé nìyẹn o ta'ala mo ń bi àwọn ọ̀dọ́ léèrè lánàá nígbà táwa mi prógáàmù kan pété lórí fídíò àwọn èèyàn tó ń ní Saudi àwọn kan láwọn rí wọ́n fi kàn fáǹsì pé ìgbà tẹ́mi ń wo fídíò yẹn mò ń wò pé áá subhanallah àwọn èèyàn kan náà tún jí gbé mi ò tí ì ka mẹ́sẹ̀gì tó bá wá àwọn èèyàn kan náà tún jí gbé tó ń pa ìwọ náà mo wá padà wú ọwọ́ ìsàlẹ̀ mo wá ka mẹ́sẹ̀gì mo wá rí pé subhanallah àti ọ̀tọ̀ ni tí mò ń rò wọ́n ní seven seven men seven men raped sixteen years old and murdered ọmọ ọdún mẹ́rìndínlógún kan ọmọge ni wọ́n bá sùn tipátipá wọ́n sì pa lẹ́yìn ìgbà náà ni wọ́n gé ogun lórí sí tó bá jẹ́ pé ọgọ́rùn-ún ni wọ́n tí wọ́n sì kọ̀ǹfàmù ẹ̀ pé ọgọ́rùn-ún làwọn tán ṣe bẹ́ẹ̀ gbogbo wọn gbé lórí. tí wọ́n bá sí ojú òpó lẹ́kọ́ ọmọ nàìjíríà máa kọ́mẹ́ǹtì bóyá lẹ́ẹ̀rẹ̀ ni eré mẹ́wàá nínú ọgọ́rùn-ún tó sọ pé yẹ́ẹ̀ ó dáa bí wọ́n ti ṣe nù ẹ̀ tó kàrà wọn gbọ́ pé à kí ló le tó bá wọn kí ló le tó bá wọn ṣebí yẹn kan náà wọ́n pa eléyìí lọ́dọ̀ tí wọ́n injustice ni lọ́dọ̀ àwọn oníròrí mi tí wọ́n gbé ká ti ọ̀rọ̀ ayé tó wájú ká tó wo tẹ̀sìn tí wọ́n pílánì ayé bẹ́ẹ̀ tí wọ́n fi gbógun tẹ̀sìn ọlọ́run àwọn sọ pé àwọn ò gbé ọpọlọ síwájú it's a plan it's a it's a plan ojú ọ̀nà kan sì ni ṣẹ̀rí àkàtún ni táwọn èèyàn kan ń tọ̀ ó lè má yẹ pọ̀lọpọ̀ wa wọ́n ní tọ́rọ̀ kan bá ṣẹlẹ̀ ẹbí làákà yín léèrè ní tó bá sọ fún yín ẹnìkan múlò bẹ́ẹ̀ kọ́ lọ́rùn ti dá wa bẹ́ẹ̀ kọ́ làwọn aṣọ ńlá yé tá a bá jẹ́ mùsùlùmí òdodo tá a bá fi gbọ́rọ̀ báyìí farodóhu ìlànà ọ̀rọ̀ sọ tí ó bá tẹ̀ jẹ́ pé yàtọ̀ inú wà lórí ẹ̀nìyẹn tọ́rọ̀ bá ti wá pé ọlọ́run bá wí ànábì wí sallallahu alaihi wasallam kò sí èméjì mọ́ àǹbáṣẹ́ lọ́nà lójú ọ̀nà ọlọ́run ṣùgbọ́n tí a bá ń ṣe èméjì ló tó tún wá kan kí ni farodóhu ìlànà ọ̀rọ̀ sọ àwọn kan ò láyé bẹ́ẹ̀ àwọn ti pọ̀jù láyé àwọn ò fìlà aká ìwò ni tí wọ́n bá fìlà aká ìwò tán tí a bá sọ pé kò rí bẹ́ẹ̀ o torí pé ọlọ́run bá sọ báyìí wọ́n sọ fún mi pé you are wrong wọ́n takòtọ́ lọ́hùn torí pé nítorí ọ̀hún sọ ọ̀bá làákà ìwọ̀n mu àwọn ni alifalasifi yún alifalasifa filosofa alimalahida wọn ò gbà pé ọlọ́run bá ń bẹ gbégbé yóò pàṣẹ gbogbo àlámọ̀dá yẹ wà nínú justice nínú déédéé òní ká gbé ẹ̀rọ ìsìsíwájú ẹ̀ tí ó bá ti bá mu ká gbà pé yẹ ìtọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn tí ó bá ti bá mu ká lẹ ọ̀rọ̀ yẹn mọ́lẹ̀ ká wá mú ìtọ́lọ̀ fẹ́ ká mú ṣe ọ̀gá déédé ni tí mo jẹ́ kéèyàn jẹ́ ní ọlọ́run bá délẹ̀ ọlọ́kọ́ mọ́sá fẹ́ rọrùn fún wa. fàyájú ọ̀hámù náà ti àlàlù kún fi ń dà òdòdì láà yẹn láti wà lójú àlà lẹ́nu àlà ọlọ́run tá a ṣe yìí ọlọ́run bá ló pa wá láti tá a fi ṣe èyí tá a kọ̀ tá a ṣe ọlọ́run ní òfẹ́ ká ṣe á mọ̀ fi yẹn ṣe rí abẹ́rẹ́ nìkan tó ṣe nǹkan kan tí èsè bébì kan ló ti jogún ẹ̀ ẹ fún mi lẹ́nìkan nínú ẹ̀dá tí ń bẹ láyé tẹ́nìkan bá dáná tó pààyàn tó gba dúkìá kó tó ẹ́ pààtì débẹ̀ yẹn bìkan wọ́n ti tírèènì ẹ̀ ibi kan ni wọ́n ti kọ́ ẹ sọ fún mi ẹnìkan tí ń ṣe nǹkan kan àbí tí ń sọ̀rọ̀ kan tí èsè gbígbì kan ló ti jogún ẹ̀ wọ́n ní salad báwa ṣe ní àwọn aṣáájú àkọ́kọ́ nínú ẹ̀sìn ní gbogbo ẹni ibi náà ní salad wọ́n láwọn aṣáájú àkọ́kọ́ nínú ìlànà ní nǹkan tẹ́lẹ̀ fi sẹ̀rí ni pé wallahu akhrajakum min butuni ummahatikum nígbà tẹ́ jáde nù ya yín la ta'lamuna shay'a àyẹ̀mọ̀ kankan. ìgbà wọn lábẹ̀rẹ̀ sí mọ̀ ìgbà wọn psychologist léèrè ìgbà tá a bẹ̀rẹ̀ sí mọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ wà ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ àwọn tí abáláyé gan ò mọ̀ pa àti mọ̀ bá a ṣe tẹ ọmọ lọ́wọ́ tó yájú báyìí tí ń àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbé ọwọ́ báyìí ẹnu ló lọ lóbi kúkú lókè bọnu kìí ṣe mú. èyí wá ṣe tó jẹ́ pé ìta wa mọ̀ tí wọ́n tírèèni wọn fún látọ̀dọ̀ tọ̀dọ̀ ànábì sọlọ́lọ́ ní wa tó jẹ́ pé omi ìta ń ṣe ńgbà tá yẹn náà ẹnìkan ló wa fún yẹn náà àwọn kan ni wọ́n fún láyé lónìí wọ́n ti bombard Islamic universities across the globe tí wọ́n rán àwọn tó ètè mùsùlùmí lọ torí àtàwọn kò fà kí wọ́n há Quran from cover to cover tí wọ́n ti gbà Islam wọ́n ti had thousands of hadith wọ́n ti gbà Islam àwọn kan gbà Islam òdò ní àwọn kan gbà Islam nù wọn pé àà tó bá yẹ pé ní jẹ́ ìsìláàmù ni àjẹpébi tó yẹ káwọn wà gbàgbà náà nù èsì ibi tí wọn lọ kọkẹrù láti bàjẹ́ àwọn kan wà bẹ́ẹ̀ tọ́lọ́run bá padà yíjú wọn sójú ọ̀nà tọ́lọ́run. irú ahmed didat rahimahullah nígbà tó wà láyé bí ti máa ta kàngbọ̀n pẹ̀lú àwọn tí ògbọ́n náà bá gbọ́ káwá rí èèyàn kan tó náà náà romero ahmed didat tóun náà ń Quran offhand láì mùsùlùmí kì í ṣe pé ń dákọ sórí àtàyà ó ń kà láti dè tó bá ti dákọ àyà kan àti sọ́ra nílẹ̀ ó sì lọ rútìlà bí mo ṣe lò bí mo ṣe borí mo wá ń bi ẹnìkan léèrè ẹnìkan mo tí wọ́n fi yẹn sí mo ni ṣé mùsùlùmí kan tún ta ko dat abdullahi ọmọ ọbayi abdullahi ibnu saba aliyahudi abdullahi ọmọ yahoo ọmọ saba ti ṣe júù òun náà gba ìsìlámù ni pẹ̀lú ète kò síbẹ̀ ṣe ní kọ́mọ àkọsọ abdullahi ọmọ saba aliyahudi tẹ́ ẹ bá lọ kàfẹ́ máa tẹ́ pa khalifa usman ọdí ọlọ́wọ́ ta lánàá ẹ gbọ́dọ̀ máa ka ọ̀rọ̀ abdullahi ọmọ saba torí ló gba islam ó mọ̀ pé tóun bá sínú islam òun ò lè rí sẹ́yìn ṣe àṣeyọrí jẹ́ kóun kọ́kọ́ gba islam lè adú sàfì láti lè rí lẹ́bàjẹ́ ń bẹ̀. olópinlẹ̀ rẹ̀ títí tó fi dé ó sì ṣe sùúrù ó sì faradà fún plan yẹn títí tó lọ jẹ́ sábàbí fún pípa khalifa òfin khalifa ẹlẹ́kẹta nínú islam. ayù islam àdá irú islam làwọn sọ pé gbà irú islam wò ó sí islam tẹ́ máa gbé lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ mùsùlùmí wà láyé lónìí ẹlòmíín sọ jáde lẹ́nu ẹ̀ pé tí ò bá sí pé n táwọn èèyàn ò wí kí làwọn ń ṣe ní islam síbí yẹn ṣe é sí islam òun gbọ́n sí islam dáadáa yóò mọ̀ rí àléébù àwọn mùsùlùmí ó lè rí àléébù àfà ó lè rí àléébù ọmọ kéwú yóò pé ibi táwọn bára wọn nù yẹn pé ó ti yẹ kó ń kú òun bẹ́ẹ̀ ṣé yẹn lè gbé islam yẹn lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ti káàbọ̀. ìsìláàmù téèyàn ń ṣe tó fi fẹ́dọ̀ tọ́wọ́n pa àwọn òrí bí yẹ sí ẹlòmíín náà sì bá débi kóòtù ẹ̀fẹ̀ kan rì náà ń sẹ pé òun tẹ ìsìláàmù mọ́ ẹ má kàn kára yín mọ́ ọ̀gá mùsíbà ló sì bá láyé o kò sádà omi tó ju bẹ́ẹ̀ lọ a àmọ́ ṣe tẹ̀rgíb àmọ́ ṣe èèyàn lójú kòkòrò láti ṣàmúlò in tó jẹ́ ojú òpó tọ́lọ́run ọ̀rọ̀ tó jẹ́ déédéé wà mú àkọ́bátì mukhalifina bil uqubati shar'iyya á sì jẹ̀yàn yà nídìí ẹ̀ tí èèyàn bá yapa déédéé yẹn ló bí irú ọ̀rọ̀ tí mo sọ lẹ́ẹ̀kan tí mo fi ṣàpèjúwe. mo wá tún ráwọn èèyàn létí pé sẹ́mọ̀ pé àwọn òyìnbó náà tí wọ́n rò ní nàìjíríà wọ́n ṣe déédéé wọn àti gbàtìláàmù tí wọ́n fi kó nàìjíríà wọ́n sì pa èèyàn méjìlá dépò àfọ àpalára tí wọ́n pa ní Lagos state tí wọ́n pa àfọ àyẹn nineteen fifty three wọ́n máa sábà kọ ọ̀rọ̀ yẹn sínú àwọn ìwé pélébé pélébé tí wọ́n pè ní current affairs àwọn èèyàn mọ́ta yẹn tí ọdún wo ni wọ́n pa àpalára wọ́n pa àwọn olóró wọ́n pa wọ́n sì gbé kéékèèké wọn ò jẹ́ wọ́n rókò ẹ̀ àwọn Yorùbá ló sì ń rúùlù ńgbà yẹn wọ́n bá sì gbá wọn mú wọ́n sà wọn bí tẹkinọ́lọ́jì ṣe dé ṣe pé kò tún ìdàgbà tó báyìí nígbà náà wọ́n sà wọ́n pé wọ́n sì pa gbogbo wọn. ó gbọ́n pé tó bá jẹ́ pé two hundred ni wọ́n ń jọ́yàn lọ́hùn àwọn òyìnbó yẹn pa two hundred èèyàn dípò ẹnìkan. àdámọ́ ká ṣe ká ṣe lọ́hùn ká ṣe déédéé ti wà lára wa tẹ́lẹ̀ tọ́lọ́hùn ti dá wa. àwọn èèyàn kan ni wọ́n ń tírìnì àwọn èèyàn wọ́n mislead láti mọ́sí lójú ọ̀nà ọlọ́ọ̀mọ́ sísìn lọ́hùn la bá wáyé ó dá fẹ́ẹ̀ dá mi lójú pé túrẹ̀ bá ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí táwọn eléyìí bá ṣẹ̀wọ̀n táwọn ó jáde ni níbi tó ti lúpọ̀ mọ́ra wọn dé yìí nísìn pé lóòótọ́ ni wọ́n pààyàn kan pátápátá wọn lè kàn ní wọn ọdún mẹ́wàá àdúgbò jìlá wọ́n padà jáde sáwùjọ táwa ìpadà àbí kí wọ́n mọ́ ṣẹ̀wọ̀n rárá lábẹ́ democracy tó ń fagbára tẹ̀mọ́lẹ̀ táwọn èèyàn ò ṣe jù bẹ́ẹ̀ lọ tí wọn ò tẹ̀wọ́n ni táwọn èèyàn ò ṣe jù bẹ́ẹ̀ lọ tọ́tún lọ gbé òyìnbó ni a máa sọ̀rọ̀ Islam a fi wé democracy mo ló ti jọra wọn. àti pé democracy dáhùn wí yìí náà sórílẹ̀ wa yìí nìkan ni wọ́n ti ń lò láwọn àwùjọ bí táwọn èèyàn ń sá lọ lónìí táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà ò ní lè gbé mọ́ níbi tí náà ò ti ti ń wọ́n ti fún wa ní twenty years wọ́n ti fún wa ní twenty five years káfí hu ó dálu kò dálu wọ́n hù náà ni láyé tá a wà iná mọ̀ ni tí dáàmù sì ṣẹlẹ̀ lórí ẹsipẹ́ẹ̀tì tiwa ìfáàdì wọn sì parí ẹsipẹ́ẹ̀tì yẹn tó ti hu wàláhì ẹ wo Ìlọrin tí ẹ̀gbọ́n ọ̀sán sí Ìlọrin ẹ wo Ọ̀yọ́ sí Ìbàdàn tí wọ́n bá parí Ọ̀yọ́ sógun mọ̀ tó ń sìn ọ̀nà méjèèjì tí mo kọ́ dá kan kò sọ́nà bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ níjọ́ òwò tó tún sèyẹn ọdún wo ààrẹ wo torí páńpẹ́ ẹkú ni méjèèjì tí mo dá kọ yẹn Ògbómọ̀ṣọ́ sí Ìlọrin ní express àti Ọ̀yọ́ sí Ìbàdàn páńpẹ́ ẹkú ni méjèèjì báyìí kì í sọ̀nà mọ́ tòsán wọn á parí tààrin méjèèjì nísìn àwọn ọ̀sán tí wọ́n ti parí ọ̀nà ní ọ̀nà tó jẹ́ pé ẹni tí máa ń gbabẹ̀ tẹ́lẹ̀ bí ọba mara ń kọ́ àfààní ọlọ́run àǹbẹ̀lọ́run yàtà fáwà tábà sọ àjòjì tí ń ba bẹ́ẹ̀ bọ̀ títáyà ó bọ ọkọ̀ tó lẹ́ẹ̀kan náà kò sí déédéé náà nìyẹn. bóòlù sọ pé à ń sọ ẹ̀sìn à ń dáàbò à ń sin lọ́n máa tarkil mafasid almunkarat bila inkarin wala izala tó jẹ́ pé a sì máa wá burú a sọ pé kò sí tó kàn wá mẹ́ máa tawafur kódra tawafur kódra sí aládàálí tágbára sí wà mo fẹ́ sọ nǹkan kan fún wa tó bá jẹ́ ẹja mi àwọn ẹni bí lágbára láwùjọ wa ju ìjọba àpapọ̀ lọ bẹ́ẹ̀ náà yìí bẹ́ẹ̀ kọ́ torí ńlé ńlé ni àwọn gbọ́mọgbọ́mọ wọ́n lágbára jù bá lọ àwọn adigunjalè wọ́n lágbára jù bá lọ jùjọba lọ àwọn akówó olùjẹ sáńpẹ ní embezzlement wọ́n lágbára jù ìjọba àpapọ̀ lọ. kì í ṣe fágbára yẹn gangan ni wọ́n ní jù wọ́n lọ àbòsí ló fà á ságbára wọn fi ju tìjọba lọ the real power ń bẹ lọ́wọ́ ìjọba wọ́n fọwọ́ ẹ̀rẹ̀ hẹ̀rẹ̀ mú àwọn tí wọ́n bá ọmọ ọdún mẹ́rìndínlógún yẹn lò pọ̀ ibi tí wọ́n ti bá lò pọ̀ kán yẹn ti mú o àmọ́ kò síbi tí wọ́n wọ̀ tí wọ́n ní mú wọn lábẹ́ security àwọn tí wọ́n fọ́ bank ní mọ́kà lọ́dún kan àwọn twenty four ọmọ nàìjíríà wà nù wọn ọmọ orílẹ̀-èdè mi wà nù wọn àwọn twenty four kéde ibi tí wọ́n ti fọ́ bank níjọba sàwọ́rì ti mú wọn o kọ́dà àwọn mẹ́lòmí lẹ́yìn oṣù mẹ́ta àmọ́ kò sẹ́nìkan tó sẹ́kù ní wọn tí wọ́n pa. àwọn tó pààyàn rẹrẹrẹ tí wọ́n kọ ọlọ́pàá tí wọ́n kọ aráàlú lọ́fà ń bọ̀ lọ́rọ̀ wọn dé dúró ǹjẹ́ ẹ sọ fún náà ni pé ẹ̀ mọ̀mọ́ bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ ẹ̀ mọ̀mọ́ èmi náà mọ̀mọ́ àbí wọ́n ti kéde fún yín pé wọ́n pa wọ́n. tí ẹ̀ bá pọ̀ máa jẹ sóyé tó sì mọ̀ọ́mọ̀ pa á tẹ́ẹ̀tì tó kàn wọ́n pé kí ló bọ́ máa jẹ ni ṣé yóò padà pàyà ẹ̀ kò sì ní ìtumọ̀ kankan sí i tó bá yá yóò pẹ̀ràn tẹ́lẹ̀ mi bá ń wakọ̀ lọ tọ́jà kan bá já náà yóò àrùn kankan mọ́ sáré pé ẹran ògún ni tẹ́lẹ̀ òpònú èèyàn ẹran ògún ni tẹ́lẹ̀ bí òun bá lè pa tó ń pa kò mọ̀ kó òun jẹjọ́ ẹ̀ lọ́dọ̀ náà torí injustice ni tó pé ńgbà tí eléyìí ti fẹ́ escape tẹ́lẹ̀ náà tó wá ń pẹ́wọ́ síbẹ̀ pé ó dá akọ́ pa ó ti rú bọ́nu. ẹni tó pa èèyàn kan tẹ́ ẹ ní ó sọ ọ̀rọ̀ ẹ̀dùn mẹ́ta tó sì mọ̀ ọ́n má pààyàn tẹ́ ẹ dá sí tí èdè kó ṣe mistake lábẹ́ ìwádìí àtòfin tọ́lọ́run àbí òfin tọ́mọ èèyàn kọ́ lẹ̀ ṣé èèyàn kan ló pa tẹ́lẹ̀ ó lè pa fifty papọ̀ ọkàn ti le ọkàn yẹn ṣe ibi tọ́rọ̀ ọlọ́run wọ̀ mọ́ yìí torí ẹ̀ nínú ìlànà ọ̀tọ̀lọ́hún nínú déédé ló fi jẹ́ pé ẹni tó bá pa ẹ̀mí kan nínú ẹ̀mí tá a ṣe léèwọ̀ lámọ̀ọ́mọ̀ pa bọ́lọ́hún ṣe gbé lánàá ẹ̀ bó ṣe gbé ṣẹ̀rí àkàlẹ̀ nìyẹn lámọ̀ọ́mọ̀ pa kódà níbi tí ò tún yé ìjọba ṣẹ̀rí àtúgbọ́rọ̀ bàbẹ̀ tí ò tún yé àwọn ọmọ èèyàn tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ọmọ èèyàn lámọ̀ọ́mọ̀ pa ìyẹn yé gbogbo èèyàn ọlọ́kàmọ́lé ó gbébọn ó pa ẹ̀ pa ni tí ìwádìí bá ti sọ fún wa pé ó mọ̀ ọ́n mọ̀ pààyàn ọlọ́run fẹ́ ká sẹ́rù èèyàn bẹ́ẹ̀ kù lórí ilẹ̀ ayé tó dáyé òní tòrò mọ́ níbi tí òtún wá yí ọmọ ádámà wípé ó sàsí ló fi pa ó tutọ́ sínú ìwo ló fi pa sọ̀rọ̀ pé kò gbébọn lọ́ba àtàdá àwa ń ṣèwádìí àbóhun ló jẹ́wọ́ pé in tóun dì mọ́ra wọn tóun fi pa nì kí ìdájọ́ ọ̀nà ìṣẹ̀lẹ̀ Islam pípa náà tún ni. àṣẹríyàtò lè hàn àdìlà ṣẹríyà tó mọ́kànjá bó ti kọ́ máa gbógun ti láyé èmi àtẹ̀yìn ọ̀gbọ́dọ̀ kópa ń bẹ̀ ta ìkúntùmù mi ni a sì gbọ́dọ̀ sẹ́nu kù láti sọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn àdáríkà mi ní ìhìnrọ̀ sátì torí pé nìkan tí pé à ń dáàbò ọlọ́run níta ọlọ́run sì fún ọlọ́run fún ọba tí ń tọ́lọ̀ ló ń dá wa fún ọba ti ṣe é ṣe mọ́ wọ́n wọ̀ ní Islam kí là ń ṣe lórí ẹ̀pẹ̀ tó wá kù fún wa ní ibi àbákanlé à ń gun mọ́tò à ń kọ́lé mẹ́ à ń wọṣọ à ń lòde. náwọn kan táwọn dábàá tán ṣe dáa jù wá lọ táàrí ṣe tẹ́mọ ẹranko. àjẹ́ àmù ni asáàkù wàhálà àjẹ́ àmù asáàkù wàhálà àjẹ́ àmù yìí táwọn ẹranko inú igbó tí wọ́n ti wàhálà àjẹ́ àmù bẹ́ẹ̀. ládùúnyá wà ládìínà ayé ò rọgbọ ọmọ yòó sí àlùkí ọlọ́run náà wọ̀nyẹ̀kẹ́ nínú àyà ọlọ́run láwọn yẹn kì í alẹ́dínà ìmọ̀ kanáhùn fìlàrù àwọn tó yẹ pé a bá ti gbà wọ́n láàyè lórí ilẹ̀ tá a fi lè rọ̀ wọ́n lọ́rùn sọ́nà wà fi lè rọ̀ wá lọ́rùn. àkọ́ọ̀mù sọ́lá wọ́n máa ṣe sọ́lá tó dáadáa wọn ò ní pa sófo wọn ò ní pa lé ọlọ́run sófo sọ́nà wọ́n fi lè rọ̀ wá lọ́rùn tó ìyá ni ilẹ̀ rí mọ́ wa lẹ́sẹ̀ ni ilẹ̀ súkò mọ́mọ́ ni ilẹ̀ mọ́kò súnmọ́ ni makanahum fil ard hada wa tamkin tẹ bá ń ro tamkin síbi لهم káyó òjíṣẹ́ Ọlọ́run يوم yó o ẹ má tù síbẹ̀ yẹn o aselẹ̀ nírọ̀rùn fún yín láti gbé ẹ ń lọ ẹ ń bọ̀ ẹ ń jí sáyé ẹ ń dìde ẹ ń sùn ẹ ń dìjú orun yín ẹ ń sunrun fọkànbalẹ̀ hada tamkin ìjọba kù àtúmọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́n ọba ẹ̀ ní kọ́ lọ́wọ́n sàlékún ẹ̀ ní Ọlọ́run ti mọ̀ kánà wa ọlọ́run tí wọ́n bá mọ̀ kánú àwọn èèyàn kan lórí ilẹ̀ bẹ́ẹ̀ kí ni ẹ mọ̀ fí wọ́n mọ̀ sí akọ́mù sọ̀lá wọ́n mọ̀ sí sọ̀lá wà á tàwù zaka wọ́n mọ̀ yọ zaka wà á mọ̀ rúbìl màrú wọ́n mọ̀ káwọn èèyàn lẹ́sìn ẹ ní wọ́n gbọ́yìn ti ṣe kí òsì tó kàn yín pẹ̀lẹ́ lómi mọ̀ wà náà hàn wọ́n á yìn nǹkan ẹ sì mọ̀ gbá wọn láì dárọ́wọ́ mú. báyìí mi ṣe sọ ní ọ̀rọ̀ sallallahu lápapọ̀ pé àfẹ́ aburú yìí o àìdá yìí àfẹ́ kódà tó bá jẹ́jọba á sọ fún wọn pa àfẹ́ tó rà wà lára wọn ṣe ààrẹ sọ pé kí wọ́n lọ jó lórí wa gbogbo àwọn ojúṣe tó jọ máa papọ̀ yìí ni kò sí lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ muslim community mọ́ tó bá wọn gan kórìíra ìlànà tọ́lọ́wọ́n bá tẹ́lẹ̀ walillahi aqibatul umur tọrọ bá wá dórígun tó kángun síbi tó kángun sí tán kò síbi tó kángun sí jọdọ Ọlọ́run bá lọ́wọ́ Ọlọ́run bá tọmọ adámọ sí tán àti yìí náà sí náà ni ó o. àkọ́kọ́ tó kọ́kọ́ jọ̀ràn yẹn tábà wá ń darí ìlú sọ fún wa pé ǹjẹ́ rárá. ẹ mọye yẹyin tó lọ látògbómọ̀ṣọ́ tó yẹ pé lábùjá ló wà Ògbómọ̀ṣọ́ ló sì fi lọ ẹ mọye yẹyin tó lọ láti Ìbàdàn ibi tá a ti sọ̀rọ̀ Ọlọ́run tó fi wúlò lókè náà ni torí lọ́dún míì ó lè mọ ó lè jọ ọdún kan sísun àbọ̀dún méjì àti mẹ́ta àti mẹ́rin àwọn kan ó wà lé àwọn kan ó tún lọ látògbómọ̀ṣọ́ yìí náà síbẹ̀ ní abẹ́ ẹ̀kọ́ kótópátìlì jùmọ̀ tá a bá wà successful níbi tá à ń gbọ́rọ̀ lọ́ọ̀ ní kótópátìlì jùmọ̀ àtàwọn àlàkọ́ọ̀tù tó kù òkè tẹ́wọ̀n yẹn ó dáa àti tó ṣe láàbí tí ń bẹ láàrin aráàlú yìí tàbá pápọ̀ náà yóò mọ̀ tún dọ́ọ̀bù tàwọn tí ń bẹ lókè wà ó wà á kún kàmọ́ àgbẹ̀kùn tàǹtìkùn lẹ́yìn náà sì máa ń sọ bẹ́ẹ̀ yẹ ìyẹn o pé ń tàn ní ìṣẹ́ra wa gan ojú ti jọba lọ ẹ̀ sì parọ́ torí ẹnìkọ̀ọ̀kan lábẹ́ àìṣedérí ẹnìkan rírẹ̀ ẹnìkọ̀ọ̀kan rírẹ̀ sí president ó dìgbà tán bá gbà lọ́wọ́ mú tán gbà mú tán gbé ní gidi kan kú tí wọ́n gbà fún kọ́wọ́ ẹ̀ tó bọ́ ẹnìkọ̀ọ̀kan ṣetán àti rẹ́yìn jẹ kanlẹ̀ ó ṣetán àti pààyàn àbí babaláwo ó sọ fún yàn pé kọlọ máa hán wa òun náà wá hán tó gbé láì sàhán ajá bó bá sàhán ajá gan sí kò wa wájá tó pàtó ó o ó sì jẹ́jọ́ àná torí ní tí ò tájá tó bá ti jẹ́ lẹ́mìí ẹyẹ ológo àdéhùn tó yege lọ́tọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kì í ṣẹyẹ tó jẹ àbálàǹgbá bẹ́ẹ̀ ti ń rí yẹn ò ní jẹ òyìn tí ń bá ń jẹ tó bá tó bá ti tán kó ta ti náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ pọ̀ àmọ́ òkàn pa láì fi ṣe ó jẹjẹ lọ́dọ̀ ọlọ́run èmi kọ́ mo sọ bẹ́ẹ̀ ànábì mo sì àbí tí ò bá dá mi lójú ká tó wá sọ pé ọmọ ádámọ̀ èèyàn kò sí bí àwùjọ ṣe lè tòrò tí ò bá sí déédéé o àwùjọ ò lè dọ́gba láàkìyà mẹ́lẹ̀ dọ́wọ́lá tí ń bìdì òní àwọn bìdì òní làágbè wà látàkọ́ àlè ó mọ̀ fàkùdé tá a bá ti sàfẹ́kù ẹ̀ aṣàfẹ́kọ̀ọ́ ẹ̀ láwùjọ wa yìí mo ń wo interview kan tí wọ́n ṣe fún àmìjọ àlùmùsọ́fà bẹ́ẹ̀ náà àbí ìjẹta ní wọ́n ṣe parí omijọ àlùmùsọ́fà tó ní àwùjọ yìí lásìkò tí àbájá ń ṣe ìjọba ẹ lè fẹ́ bìlíìfù pé àlùmùsọ́fà wọ́n lè bí léèrè ọ̀rọ̀ tó tún rọ̀rọ̀ sọ nígbà tí ń dákọ àwọn sanko sanko kan lẹ̀ Yorùbá ẹ fẹ́ lè gbé bọ̀ǹkẹ́ lọ pa ní tí ó bẹ̀rẹ̀ sí dákan tó ti sàárẹ̀ rí ó ní màá sọ wájú wọn màá sọ wájú lágbájá màá sọ wájú kàmẹ́dò màá tún sọ wájú ọlọ́run bá tún dá mi somebody mo ní lẹ́ni tí lẹ́ni tí ó lo agbára tó ṣe agbára lò tó gbogbo ẹnu ọmọ nàìjíríà bẹ́ẹ̀ kò lé lórí pé lẹ́ni náà ló tún rọ̀rọ̀ sọ yìí pé kèé nìkan yìí tẹ́ ẹ̀bẹ̀rẹ̀ yẹn fẹ́ ju ìjókòó yìí lọ àmọ́ gbogbo ẹ̀ lòun ṣàlàyé tí ìjókòó mi ìbátan wáyé oní ọ̀kọ̀ọ̀kan tí ò lé sí òsì ẹ wà á wò pé ṣé kò sí nǹkan kan tí jẹ́ justice mọ́ láyé ni àbí lórílẹ̀‐èdè wa yìí. mo sọ̀rọ̀ kan tẹ́ ẹ̀ bá gbàgbé lórí bọ́jẹ́tì two thousand and twenty tẹ́mi rí lé NTA wọ́n á ní tó bá jẹ́ pé wọ́n implement budget yìí fún two thousand and twenty ọmọ nàìjíríà ti ṣoríire nípa tayé torí kò sẹ́ni tí ò ní kàn tí ẹ bá ṣe pé wọ́n kàn ká àbí wọ́n place ẹ̀ báyìí bá ṣe ń wò yìí níbi tí wọ́n kọ́ sí tí wọ́n bá lo ti health fún health ó yẹ kí a máa gbòògùn yanturu lọ́fẹ̀ẹ́ kí wọ́n sọ gbogbo general hospital dọ̀fẹ́ tó bá yẹ pé wọ́n implement budget táwọn yìí pẹ̀lú pẹ̀lú bílíọ̀nù tí wọ́n kọ síwájú ẹ̀ tí wọ́n bá lo ti education bẹ́ẹ̀ ó yẹ kí education ti di free tí ò bá jẹ́ pátápátá to at least seventy percent pẹ̀lú owó náà kọ́ ẹ̀yìn sọ owó tí wọ́n ti ń kọ́ látẹ̀yìnwá o fún ti two thousand and twenty yìí là ń sọ àmọ́ àkọlé náà lẹ́rìí àlọ́ lẹ́sìn rẹ̀ nírà bọ̀. mo tún wá wò kan lẹ́nu bí ìjẹta sáà náà wọ́n fẹ́ renovate ilé ìgbìmọ̀ asòfin ní thirty seven billion naira ilé tí òjò ilé tí rọ́ọ̀gì ẹ̀ tí ó bí ìgbà tí wọ́n tẹ̀lé ọ̀rọ̀ alánà ni ilé tí òjò thirty seven billion wọ́n lè tàwọn kan míì tí wọ́n fẹ́ náwó sí ọ̀kan nínú ẹ̀nù wọ́n fẹ́ renovate ilé ìgbìmọ̀ asòfin ní thirty seven billion naira ó kàn sọ fún ìtàn lẹ́fọ̀ọ́ ṣe ní ìbẹ̀tà lọ kò sí sọ pé owó kan o àbúrò àníjì eh, owó kan o tá a fẹ́ pín sápò níta fẹ́ fi ṣe ni ni wọ́n wì but kò ní bá bẹ̀ lọ. ìjàmbá nìyẹn ìdàkejì déédéé lábàkọ́ àlèmọ́mọ́ ti ń di fákìdì àwùjọ kan àlèmọ́ kan ò ní sẹ́kù pẹ̀lú àlàáfíà pẹ̀lú rọrùn tí déédéé bá ti lọ. ẹ má wo tàwọn tí ń bẹ lókè ẹ jẹ́ ká wo tọ́ka ànábì sọ sallallahu ta'ala sallam wọ́n ní ibda bi nafsik bẹ̀rẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ thumma bi man ta'ul lẹ́yìn náà àwọn ti ń bẹ lábẹ́ rẹ̀ ibi tí ó ti dókè nìyẹn. ọ̀kan náà àwọn àfáà mi wọ́n ní aráàlú ń gbé e lókè pé kó lè ìjọba ń gbé e lókè pé kó lè gún aráàlú ń gbé e nísàlẹ̀ pé kó dàrú nígbà míì ìjọba máa dáa aráàlú sọ fáwọn ògbà lábẹ́ injustice tá a bá jẹ́ mẹ́wàá ń sìn tá à ń sọ pé afẹ́gbẹ̀tọ̀ wa ìyẹn ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè káàkiri ìran tá a ní lórílẹ̀‐èdè kì í sọ̀rọ̀ Yorùbá nìkan ó láwọn strategy tọ́jọba máa ń lò inú ẹ̀ ni pé kí wọ́n wò pé àwọn ta lábẹ́nú nú wọn wọ́n lè kó èèyàn mẹ́ta náà mẹ́wàá yẹn àbẹ́yàn méjì ẹsẹ̀ tó àwọn méjì yẹn tẹ̀légbà táwọn méjì ń bá dojú kọ yín padà yéyẹ̀ yín lẹ́nu pé ṣé èèyàn ni wọ́n àbí sùn kí ló lè tó bá ẹ̀ ṣe sùúrù ní ọ̀rọ̀ ìjọba òrí bá wọn torí wọ́n ti tẹ́tù èèyàn méjì nínú ọ̀nà míì nínú àṣà nínú ìṣesí ọmọ èèyàn ni pé téèyàn kan bá rẹ́tọ̀ọ́ ti ẹ̀ gbà kò rántí ẹlòmíì mọ́ kò ní pariwo mọ́ ohun ó lọlẹ̀ ó túmọ̀ sí pé ẹ̀tọ́ ẹ̀ ní ń dùn kì í àwọn èèyàn ìsìláàmù ò sì rán wa báyẹn nínú ìlànà táwa gbé lọ́wọ́ tá a bá ń sọ pé wọ́n fi ẹ̀tọ́ dùn àwọn èèyàn ó lè jẹ́ táwa tá à ń sọ̀rọ̀ gan kankan bẹ́ẹ̀ wàláyà àmọ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ fáwọn èèyàn lẹ́tọ̀ wọn ẹ ṣàánú àwọn èèyàn ẹ aráàlú ẹ bẹ̀rù ọlọ́run ẹ tí ó sọ fún mi nínú iṣẹ́ ìjọba ní stéètì kan ní nàìjíríà yìí ó ní mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ní táwọn èèyàn dáwọ́ mi iṣẹ́ ìjọba ó ní kó mi rìtáyà yìí òun dúpẹ́ kó òun dánwò kò sí rìtáyà nígbà náà ọkọ̀ ọdún kan àbọ̀dún méjì ó láwọn tó ti rìtáyà ní ti pẹ́ àwọn tó wà lọ́fíìsì wa ń sọ fún wọn wípé owó yín máa yọ owó tó ń pè ní pension yẹn ó ní owó yín máa yọ o ẹni tó fẹ́ gba five million wọ́n ní kó sáyìn pé four million four ló máa dọ́dọ̀ òun ẹni tó fẹ́ gba six million kó sáyìn pé òun faramọ́ four kí two jẹ́ tàwọn ọ́fíìsà tó wà ń bẹ̀ wọ́n sì ń sáyìn owó yẹn máa yọ bẹ́ẹ̀ yẹn àìṣe bẹ́ẹ̀ owó ò lè yọ o ẹni tó rí wọn tán ló ń sọ lẹ́yìn fún mi ó ní à níbi tó ń gbọ́ wá àti dé yìí òun ò ní ṣe bẹ́ẹ̀ tó ń fi kó láyé justice dà in fact àwọn tí wọ́n fara mọ́ four million àwọn tó tún dàbẹ̀ pé wọ́n tún lẹ́nu wọ́n tún sún mókè nìyẹn àwọn míràn ní búrú ẹ̀ tó fi kó láyé tó ti wà nù kan tán jọ gbà tán jọ fọwọ́ sí. ìgbà tó wá rí bẹ́ẹ̀ wà nínú ọ̀nà tá a máa gba yan olórí káyọ̀nà mi sí fọ́sẹ̀ ákìlì lùbẹ́yà àti lè imam ayùkọ́ láti ha bàyànà kàbí bẹ́yà ti rọ́dọ̀ ara ẹ̀kọ́ mẹ́tẹ̀lá àdìlú wà ní sọ́ọ̀k wàlìkìyà mi fúrú di ìmàmà. táwọn èèyàn bá ń campaign àti ìdí wọn léèrè tí wọn fi ń sọ ohun tó jẹ́ justice ẹnìkan kan ò sọ ọ̀rọ̀ injustice ó ti jẹ́ pé ńgbà bá fẹ́ yàn wọn náà nílànà ti Islam a sọ pé a fi yín sípò lórí dọ́gbadọ́gba tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe tó dọ́ràn yàn ọ̀ràn yàn responsibility olórí tẹ́ ẹ ṣe fún wa àwọn tá a mẹ́lá bẹ́yìn torí ẹ̀ la fi fi yín sípò àmọ́ àbí wọ́n lè rí kan fi sọ bẹ́ẹ̀ lónìí mo bẹ́ẹ̀ bí wá lè rí àbí kí n rán wa létí tẹ́nìkan wá fẹ́ ṣèjọba lamẹ́ríkà lónìí ẹ̀yin tí ẹ̀ máa ń gbọ́ campaign kí ni wọ́n fi ń campaign tẹ́ ẹ̀ mọ̀ pé wọ́n ṣe campaign kan tó wọlé wọ́n ṣe ní Amẹ́ríkà wọ́n ṣe ní ìlú mi láti ń lo democracy ṣé màá ṣe títì ní wọ́n fi ń campaign màá fún yín lómi tẹ́mọ̀ wọn ọ̀rọ̀ mi mú tẹ́lẹ̀ lamẹ́ríkà iná ọmọ ọ̀sán kò ní sẹ́jú wọ́n sì sọ̀rọ̀ wọ́n sì sọ̀tà àwọn náà ṣe wọ́n pẹ́ dáadáa ò lè tán lórí ilẹ̀ á retain ọ̀nà tá a máa gbà túlù ṣe tí ìlú òfin máa dáa ní Nàìjíríà láti máa gbọ́ pé a sọ̀nà tí wọ́n sì ní ṣe náà a sọ mi tí wọn ò ní ṣe náà àmójútó education tí wọ́n bàjẹ́ sí. ẹ̀wọ̀n wo àwọn ìlú tó ti developed. wọ́n tẹ̀ máa ń pè Nàìjíríà ní developing country Yorùbá ń láàárọ̀ wọ́n ń pa àwọn kan ní developed country Nàìjíríà ń develop lọ níbo ní develop lọ wọ́n tún sọ pé wọ́n fáwọn àgbẹ̀ ní owó nínú owó àgíríkì náà wọ́n fọwọ́n ẹ̀bẹ̀ wọ́n àwọn ẹni tó fẹ́ gba one million tó fẹ́ gba two tó fẹ́ gba jù bẹ́ẹ̀ lọ ní rárá títì lákọ̀ọ́kọ́ wò àgbẹ̀ nìkan kọ́ níbẹ̀ nàìjíríà ń tó pa ogun ọmọ nàìjíríà pọ̀ ní kakọ́kọ́ wò tí ògo yẹn ó rí tí wọ́n yọ̀ tí wọ́n dùn kakọ́kọ́ sì yẹn ná kọ́nà da gbogbo ibi tá fẹ́ tọ̀ kí náà jọba ó dáa ọ̀gá òṣìṣẹ́ kan kọ̀ǹtátọ̀ kan òyìnbó kan olórí wọn ní Ghana tí ń ṣèjọba lọ́wọ́ báyìí ó wọ́n ti fà ń sí lọ́wọ́ ó ba ọ̀nà jẹ́ àwọn èèyàn jẹ́ torí property kan tó jẹ́ ti company kan fúnra rẹ̀ ni ó sọ pé ẹ máa mú ẹ máa fi kíní bọ̀ lọ́wọ́. so o lè dánwó ẹ̀wò ní kọ́ńtì yìí ibi tó ti wá òun ló hẹ́ẹ̀dì ni ọ̀gá àwọn wọ́n mú tán báyìí ó ní ẹ máa kó gba ọmọ sẹ́ ẹ̀ máa sí wọn lọ́wọ́ tí ń bínú gan tó di àǹfààní àwọn èèyàn ìlú torí àǹfààní tara tẹ ẹni tí ó bá ṣe dáadáa tó dáníyàn dáadáa nǹkan kan káwọn èèyàn ó èèyàn kan ó ka àwọn èèyàn lápapọ̀ bí ọ̀nà bí iná ìjọba bí omi gidi táwọn èèyàn ó mu tí èèyàn bá ti gbọ́ ìró ọsítù báyìí nísìnyí tí ń ṣàìsàn àbí kẹ́ ẹ má sọ nǹkan ni ó ṣe fún un kẹ́ ẹ kọ́kọ́ dé mọ́ tí wọ́n bá ti sọ fún un pé ó ṣe operation ẹ má sọ fún o torí kọ́ ìfẹ́ yìí lẹ́kọ̀ọ́kọ́ pọ̀ ń tàn torí inú wa nínú two hundred thousand tó ń gbà operation kò sí ní two hundred naira ọ wá gbọ́ sétí pé wọ́n ní ó ṣe operation fún yín kẹ́ ẹ lọ́wọ́ àtúntò tiwa ẹ ti pa ẹ sáà má sọ fún un lọ sí tùbò míì tí mọ̀láka òkú bá ti dé tí ó bẹ̀yẹ̀ wò tí ó mẹ́mi lọ ló kù téèyàn ó fi gbádùn kan láyé bó lu ọdún mẹ́fà lọ sí tù kò ní san wá kọ̀bọ̀ nínú ayé tá a wà yìí náà ni ẹbẹ àwọn èèyàn léèrè ẹbẹ àwọn aláàjì léèrè bọ́n ti ń tèkì àwọn ní àwọn hospitals ní Saudi Arabia bẹ́ẹ̀ náà ń tèkì àwọn aráàlú tí ń gbé bẹ́ẹ̀ tí ń ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ àtọmọ ìlú ní general hospital tó bá lọ́dún méjì ń bẹ́ẹ̀ gbogbo tí bá jẹ́ ìran operation láyé kò ní san wọ́n rìí àtọ́jọ́wọ́ Saudi ẹ wá bá mi padà fẹ́ mo parọ́ tó bá ti jẹ́ pé general hospital ni gbogbo tí máa ń sèyàn láyé kò ní samaria àfọwọ́ tó bá jọ ta sí lọ́bẹ̀ sórílẹ̀-èdè kan kìí sì ṣe bẹ́ẹ̀ nìkan nìyẹn ti ń ṣẹlẹ̀ láyé. àwọn ọmọ tí wọ́n pààyàn yẹn àwọn ọmọ tí wọ́n pààyàn tí wọ́n báyàn sí tí wọ́n pààyàn yàtọ̀ sí pósítọ́ọ̀sì pípa mo tún wá ronú pé ah, subhanallah sówó làwọn ọmọ eléyìí rí tí wọ́n fi fẹ́yàwó ọmọ mi ò sọ fún bàbá ẹ̀ pé mo fẹ́ má rí i ló sọ pé wẹ́ẹ́ kò sí problem jẹ́ kí n bọ́ tọrọ ìyàwó yóò sì náwó ẹ̀ mi tọ́lọ̀ ń wọn dé àti ìbá ṣe pé kò kí o mọ̀ sẹ́kù láyé mo ti kẹ́kọ̀ọ́ pẹ̀lú ọmọ kan ní two hundred eleven onídàájì ń sọ pé òun ò sírọ́ọ̀sì tó àbó òun fẹ́ má rí ni lọ́wọ́ àti bàbá àwọn jọ ń sáwàdà ń sọ fún ọ pé òun ò múra òun tún gbìyànjú sí i kì í sọ̀rọ̀ ìyàwó bí bàbá tó bí ọba lówó tó ń fẹ́ yàwó àwùjọ tí wọ́n fún lówó ìyàwó wà ní Saudi Arabia kí ló abẹ kí ló fẹ́ rẹ́pù èèyàn sí ọ̀kan nínú ẹni tó rẹ́pù irú ìran náà ló fẹ́ wọn dínà yẹn láti fẹ́ yàwó tí ẹ̀ka bá ṣerú ẹ̀ Nàìjíríà àmọ́ kò sàbúrú pé àwọn olówó tó ń fẹ́ yàwó ni ìyàwó lọ orí mi nì nígbà tí wọ́n ń ṣe prógámù kan lórí NTA ní Nàìjíríà wa ń bí wọ́n wá ń ṣe wọ́n ń sọ̀rọ̀ wípé ìdààmú táwọn ọkùnrin ń dààmú obìnrin ti pọ̀ jù ẹni tó ń ṣe tán interview ó ní tá a bá sọ pé àwọn omidan ọmọge wọ́n sí òhò lẹ̀ wọ́n rí òhò pé is one of the reasons tí rẹ́pìn fi pọ̀ ó ní kí la fẹ́ sọ nípa ọmọ ọdún márùn-ún àtọmọ ọdún mẹ́fà sí mẹ́jọ tí wọ́n rẹ́pìn tí wọ́n pa ó ní owó kékeré attract àwọn ọkùnrin lára àwọn eléyìí àwọn abilé rè pé kí ni solution wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn pọ́ìntì bíi mẹ́ta mẹ́rin gbà tó sọ gbogbo pọ́ǹtì ẹ̀ tán mo rí i pé kò sọ àwọn pọ́ǹtì kan tó jẹ́ gbòógì ara tí ò mẹ́nuba ó ní mú kú mu kí ló àtàtì èèyàn tó rèpò ọmọ ọdún mẹ́fà ìdí ló sílẹ̀ ní àbọ́mú tẹwàá sọ fáwọn àgbàlagbà rìn wò àmọ́ àwọn yẹn ti mú mú kú mu débi pé bí wọ́n ṣe ń wo àwa náà táwọn àwa àìséèyàn lójú wọn ní ojú máa sọ pé tí ẹ̀ sọ pé má súnmọ́ mi máa gé ẹ lórí o yá jìnnà sí ìwọ ń sọ fún pé ò tó bẹ́ẹ̀ tó rò fi bọ́lẹ̀ ò nímọ̀? torí pé kò ríwọ̀ sí bí èèyàn ó rí sí bí igi ìtayín tí ó tẹ̀ sí méjì àwọn làwọn ò pé ṣe bí èèyàn tó dúró bí tèmi náà ni tó lórí kan ẹlẹ́ẹ̀kejì inú tí ò mẹ́nu bà kò encourage marriage ó yẹ kó mẹ́nu bàyẹn náà pé gbogbo ọ̀nà tá a bá ti fi lè ràn àwọn ọ̀dọ́ lọ́wọ́ láti márì àtijọba àtàràlú ká ṣe because èmi rí yẹn láàrin àwọn ọmọ lárúbáwá wọ́n máa encourage marriage wọ́n discourage marriage láwùjọ wa yìí tó ni wọ́n discourage ọkùnrin kí ló bí ní wọ́n discourage obìnrin kí ló ń bá ká ẹ̀gbọ́n rẹ̀ ò tí marry kí ló ń bá kiri ń bọ̀ lọ kàwé rẹ̀ dé àwọn encourage marriage àníṣọ́lọ́ sọ́là ó sì encourage ẹ̀ wọ́n ní ẹ̀yẹ ọ̀dọ́ o ẹ̀ marry o tẹ́ bá ti lágbára o àwọn tí ò lágbára fúnra ara wọn tó jẹ́ni tó fẹ́ sọkọ fámìlì wọn tó lágbára wọn márèjì fún wọn a máa ṣe pé òun nìkan ló gbọ́dọ̀ lágbára ká tó fún níyàwó ni tẹ́bí tó bá jẹ́jẹ́ lára ẹ̀ bá ti lágbára ká fún níyàwó mo rán ọmọ haúsá tó ṣe bẹ́ẹ̀ ọmọ haúsá kan wà ní ọ̀rẹ́ lẹ́bù sanari ló parí ọ̀kan tí ẹ̀ wọ sanari ó wọ secondary school ní Madina ó ti má kó tó wá ọmọ kékeré bàbá ẹ̀ ló má rìn kù yóò jẹ ju túwó lọ ni àbí bùkù àbámọ́là lórí àwọn sọ̀rọ̀ ló fẹ́ wọ̀ tọmọ òfin ní ẹ̀yàkuyà kò dókò mẹ́nubà yẹn ẹlòmíì ìyàwó ẹ̀ sì ti kú ìyàwó ẹ̀ ti lọ tí wọ́n pé tí n bá ní fẹ́ bùkátà ni ẹtí ń bá rí ni kí n máa fọwọ́ bà ibi tí rẹ́pì ti ń ṣẹlẹ̀ nù tó bá ti rúwé èèyàn tó nírò orí tiẹ̀ tán jẹ́ bíi méjì mẹ́ta mẹ́rin the next ní ká máa wá ẹni tí ó kì mọ́lẹ̀ kiri kò mẹ́nu bá wọn kò mọ òkun ọ̀rọ̀ gan nígbà tó ń sì tẹ́lẹ́sìn sábà bíi ìdílé yìí dọ́gbadọ́gba àti déédéé ẹjẹ́ á mọ̀ pé ara ẹ̀sìn wa ni ọ̀pọ̀lọpọ̀ yẹn ní mo fẹ́ sìn í sì síbi mọ́sálásí nìkan ẹ wòye howard tá à ń lò ní mọ́sálásí ẹ ka sọ̀láàtì sóbì tí máa jágùn díẹ̀ ẹ ṣe lógún ìṣẹ́jú ẹ ṣèyí tó kù ní ten ten minutes ẹ yọ kó nu twenty four hours tó fi jẹ́ pé inú mọ́sálásí nìkan lẹ̀sìn wá wà tábà tí wàá débi iṣẹ́ àti skul àtọjà àgbọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ọba mọ́ àbòsí ló kù mẹ́ tí wọ́n tẹ̀ ṣe déédéé gan ní mọ́sálásí débi tí wọ́n ṣe déédéé lọ́jà àbí ní skul àbí ní mínísírì sọ́ọ̀fù gan wọ́n rí tò déédéé náà sáàrí tó déédé ẹ̀rìn kẹ́dù lù tààrọ̀ ọ̀sùn ọkàn ọ̀sùn dọ́gba àbí déédé wò ló wà ní mọ́sálásí nígbà tó pé bẹ́ẹ̀ wọ́n ti gbé fóònù ẹnìkan lọ lórí sọ̀láàtì wọ́n ti yọ tẹlómi nínú tàwáàfù wọ́n ti yọ tẹlómi àti dọ́là tó kó dání nígbà tí déédé ò wá sí mọ́sálásí ọ̀nà ẹ̀mọ́ láàmú wá sọ̀rọ̀ mílítírì la hawla wala quwwata illa wọ́n fẹ́ ká sọ ká fẹ́ lòmíì gbọ́ nígbà táwọn náà bá ti ń lò ní làlàáfíà ó fi jọba láwùjọ bẹ́ẹ̀ bá ti ń dámọ̀ràn dáadáa fún ìjọba intẹ́ ń sọ yẹn ti wà lọ́pọlọ tiẹ̀ náà torí bóun náà ti dàgbà nìyẹn bí wọ́n ti tírèèni ẹ̀ nìyẹn tí bá ti ń takora wọn pé kí ni wọ́n ń wí yẹn ẹ má dá wọn lóhùn àjẹ́ pé tírèèni tó ń rìsíìfù ló fi ń ṣèjọba tára àtijọba bá dáa tí wọ́n mú aráàlú lórí lọ́tún ló sì pé ẹ báyìí ẹwà rẹ ní ìsìn ìtàwọn èèyàn wí ni pé ipa rẹ̀ ò ká àwọn èèyàn pé wọ́n kówó lọ lábẹ́ ààrẹ yìí gan bí ń pé corruption ò da corruption ò da tẹ́wọ̀n tẹ́wọ̀n kówó lábẹ́ ẹ sọ bí wọn ò sọ ní rí kó onìkan kápá wọn ni ibi ilé iṣẹ́ tẹ̀yìn tẹ̀yìn dálẹ̀ ẹ kápá àwọn ọmọ sẹ́yìn síbi ìtọ́ bá fojú wọn lẹ̀ lé lọ skul kan tẹ́nìkan ń ṣe tó ń hẹ́ẹ̀dì ẹ̀ bóyá principal àbí nǹkan ó pátá àwọn staff ẹ̀ ní ìtòjú bẹ́ẹ̀ ló ká tó wá sọ yunifásitì chancellor ó kápá àwọn lecturer yunifásitì fún ọ̀gọ́ tí ò bá gbà yóò lọ ni o yóò lọ fún wa ni o ká tó wá sọ ààrẹ òun ó dà ní tipátipá tó bá jẹ́ pẹ́ràn tí ń bá ṣèjọba dà nítorí ìṣẹ̀lẹ̀ nìyẹn tipátipá olùkọ́ tó ọ̀bá ní dáa ọ̀yà lọ fún wa àyàn ẹlòmíì ni tóun bá dáa táwọn tó sọmọ gbé rẹ̀ ò dáa ẹ̀ rí i pé bákan náà pàbó ní ó padà já sí ibi tó wá burú jù ẹni tí ń parẹ́ fún àá sì dáadáa àá sì dáadáa àá sì dọ́gbadọ́gba àá tún lù ú ṣe tílu ó sì dáa lójú ẹ̀ tó bá lọ tán sípò kí ìbá dé bó lẹ́sìn káyé rí lẹ́yìn tó fẹ́ kó dáa tẹ́lẹ̀ tó pé tiẹ̀ ló bá lọ bó lẹ́sìn káyé rí nígbà tẹ́nìkan ń pariwo dáadáa tí ò ń ṣe tipátipá ni ọba ìjọba ti láti orí níbi rí ṣe ayọ́rùnbọ̀ abọ́nkọ́lá ayọ́rùnbọ̀ ni àbọ̀rọ̀ yẹn pamọ́ ni pé tó bá jẹ́ pé ti ń wínú ti ń tẹnu mọ́nu ẹ̀jẹ̀ aràn lọ́rùn ọlọ́run dá padà pé kìkì sásìkò tí mo ní yóò wà lórí justice àwọn èèyàn ronú lọ sọ́kọ̀lọkọ̀ bí ààyè yẹn ibẹ̀ yẹn lè tí yẹn bá ti débẹ̀ àtàwùjọ táà náà wà tí yóò bá ti gbọ́dọ̀ lọ́rùn báyé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa le ẹ máa rọ ọmọ ìyá wa náà tó lọbẹ̀ sábà fi chairman àbí mínísítà àbí kọmíṣánná ètì tí òun máa sọ ni pé ibẹ̀ yẹn le ọ̀rọ̀ ẹ̀sìn ò ṣeé sọ ń bẹ̀ àti practice ẹ̀sìn ó ṣòro ń bẹ̀ return báwọn náà mọ̀ fún wa nìyẹn ọwọ́ àdìjọ́ wo sọ́jọ́jọ́ ìgbẹ́dà sí àwọn yìí níta bá ń gbọ́ ẹja fi ṣe ẹja amúdé ti gba àwọn ẹlòmíì ẹ mọ̀jọ àwọn ọ̀bìlẹ̀ jẹ́ ìràn ọ̀gán tó ga jù ní pé ká máa rán wọn létí pa ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì tá a bá lágbára àti ká alábòsí lọ́wọ́ kò ẹ̀jẹ̀ àpapọ̀ típa ẹnìkan ò bá ká ẹ̀jẹ̀ àsọ di community responsibility ní tí ẹlẹ́gbẹ́já ń ṣe yìí sẹ̀pẹ́ ńgbà tí ọ̀rọ̀ tẹ́ ara bá fẹ́ ní aráàlú wọ́n padà ń gbé community dìde tipátipá náà bọ́lọ́pàá ti pọ̀ tó láwùjọ ṣé ẹ ti council vigilante tí wọ́n ní fìjàrete ní Amẹ́ríkà ẹ bá lọ́rọ̀ àwọn tó wà níbẹ̀ tí wọ́n ní London polisi ti tó army ti tó SSS ti tó gbogbo àwọn ìlú tó develop yẹn mo sọ pé Nigeria is not a developing country is not èmi ò ní ti gbà títí di òní tí mo ń sọ̀rọ̀ yìí ìlẹ̀ sọ lọ́la tó bá ti jẹ́ pé ń develop ni vigilante ó ti torí ọlọ́pàá ti pọ̀ bí ò bá tó ẹgbàá sí tẹ bá lẹ́gbàá twenty thousand ọlọ́pàá lónìí ẹ̀ẹ́rì èèyàn one hundred and twenty thousand tí ó apply tẹmọparọ́ kìtì páwọn láwọn èèyàn kìtì páwọn èèyàn láwọn òṣìṣẹ́ ọlọ́pàá mọ́ kílẹ̀ fìjìláńtì ń dìde sí ẹni tó gbé kọ́mọ̀ lọ́wọ́ ẹni tó rí ìbọn tó gbé ìbọn lọ́wọ́ ó ń sáfá láburú èèyàn pé ká má òun náà pa ẹni tíjọba gbé ìbọn fún ni ẹni tó gbé kọ́mọ̀ lọ́wọ́ wá ń kiri àdúgbò lágo méjì òru tó ní fìjìláńtì lòun nígbà tí nǹkan ti yíwọ́ tó ti di tó ti àdàrú tó ti tó ti dilú ti dàpọ̀ mọ́ sàkà kò sí ìlú kò sí àwọn yẹn nílùú tó develop kò sí rárá so ẹnìkan kan gbọdẹ sẹ́nu ṣọ́ọ̀pù ẹ̀ tó ló lówó tí ó sàn fọdẹ lóun nìkan kò sí láwọn ìlú tó develop kò sì sí láwọn ìlú tí ń develop lọ àfi ìlú tó remain lórí àìdáa tó sì fẹ́ sẹ́kù bẹ́ẹ̀ wàlẹ̀ yàrá òbí là. àbẹ̀ lọ́wọ́ bá sùwánà ọ̀tá alákóso àtúnṣe nìkọ̀ọ̀kan wa àkóòlù mọ́tẹ̀sán náà tẹ́sílọ̀ tààlà lọ́lákùn nínú gọ̀fún rahim allahumma inzal islam wal muslimin wa adilla shirka wal mushrikin wa dammir a'dana a'daka a'da'a din allahumma a'inna ala dhikrika wa shukrika wa husni ibadatik rabbana atina fid hasana wa fil akhirati hasana wa qina adhaban nar اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يزدكم ولذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ثم يصرفكم غفر الله تعالى لي ولكم